Ire ni mo fẹ́, bàbá lónìí. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ ní orúkọ náà jésù yóò dára fún yín ọwọ́ ọjọ́ kan àti díẹ̀ tó kù ká parí oṣù kejì yìí ire rẹ tó há olúwa yóò gbà fún ọ ẹ̀tọ́ rẹ níbikíbi tó bá wà fún oṣù yìí ayérayé yóò gbà fún ọ ó gba ìròyìn ayọ̀ bẹ́ẹ̀ ni kò rí èèyàn ọlọ́jọ́ bí òní ọlọ́run yóò súre fún yín ní orúkọ jésù ìbùkún ọlọ́run yóò wà sórí yín bẹ́ẹ̀ ni oore ọlọ́run tí ẹ ò retí rẹ̀ yóò wá sórí yín àdúrà ìkọ̀kọ̀ yín ní orúkọ jésù yóò di ẹ̀rí gbangba ohun tẹ́ ẹ bọ́lọ́run sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín lórúkọ jésù yóò di ẹ̀rí ńlá ẹ ó sì fò fáyọ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ńlá jésù olúwa wa àmín. ìwé mark orí five ẹsẹ̀ fifteen ó ní n ó kà láàárọ̀ yìí ìwé mark orí five ẹsẹ̀ fifteen bíbélì wípé nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n rí ọkùnrin náà tí ó ti jẹ́ wèrè rí tí ó ti ní ẹgbàágbèje ẹ̀mí èṣù ó jókòó ó wọ aṣọ iyè rẹ̀ sì ti bọ́ sípò ẹ̀rù bà àwọn ènìyàn náà tí ó rí. another example of a total transformation òun ni mo tún kà fún wa láàárọ̀ yìí ọkùnrin tá a sọ nípa rẹ̀ yìí wèrè ní tẹ́lẹ̀ ìhòòhò ló wà inú bojì ní ń gbé ọpọlọ rẹ̀ ò ṣiṣẹ́ kò gbé àárín àwọn èèyàn gidi ó ń para rẹ̀ lára nítorí wípé ẹ̀mí èṣù kan wọnú ayé ẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ kan tó ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi olùgbàlà ayé padà pátápátá ó bá ayé rẹ̀ àkọ́kọ́ wọn ló jókòó tẹ́lẹ̀ kì í jókòó ó máa ń ṣe wọ́nranwọ́nran kiri ni ẹ̀ẹ̀kejì wọn ló wọ aṣọ tẹ́lẹ̀ ìhòòhò ló wà ẹ̀ẹ̀kẹta wọn ní iye rẹ̀ bọ́ sípò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wèrè ni kò níye ṣùgbọ́n just an encounter with Jesus Christ àyípadà rere bá ayé rẹ̀ ẹ wò téèyàn bá ní ní tí wọ́n ń pè ní genuine encounter with Jesus Christ irú ẹni bẹ́ẹ̀ máa di ẹ̀dá titun ìyípadà rere ó máa dé báyé rẹ̀ tó o bá ń gbọ́ mi láàárọ̀ yìí o lè máa lọ ṣọ́ọ̀ṣì o lè nípònú ṣọ́ọ̀ṣì tó o bá ti ní ìbápàdé pẹ̀lú Kristi gbàdúrà fún ìbápàdé yẹn sọ pé Kristi kò bá ọ pàdé wà á dẹ̀ rí wípé ó di ẹ̀dá titun gbogbo ìyípadà tó fẹ́ yẹn á dẹ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ó yá tẹ́wọ́ jẹ́ n súre fún ọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ohun gbogbo tí èso ti bàjẹ́ nínú ayé rẹ kí ọwọ́ ọlọ́run kó máa tún ṣe báyìí bẹ́ẹ̀ ni gbogbo ohun tí èso ti gbà lọ nínú ayé ọmọ rẹ tó fi wá jẹ́ pé ọmọ rẹ wá dẹni tí ń mu oògùn olóró gbogbo tí èso ti ṣe nínú ayé ọmọ yẹn lónìí lónìí kí ọwọ́ ọlọ́run kó ṣe àtúnṣe rẹ̀ ohun gbogbo tí ọwọ́ sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ ti dàrú nínú kádàrá àti àyànmọ́ rẹ kí ọwọ́ Jésù akirisore kó máa bọ́ tuntun báyìí kí ayé rẹ kó gba ìyípadà ìdílé rẹ kó gba ìyípadà iṣẹ́ rẹ kó gba ìyípadà ayé ọmọ rẹ yẹn kó gba àtúnṣe gbogbo ohun tí ń pa ọ́ lẹ́kún láàárọ̀ yìí kílẹ̀ òní tó ṣú nípa agbára àtúnṣe Ọlọ́run àti ìyípadà yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ wàá dẹ́ fòfò ayọ̀ ìbùkún ni fún ọ bó ṣe ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń padà wọlé ẹ̀rí ńlá ló fi parí ọjọ́ òní kí nàìjíríà kó ní àlàáfíà gbogbo ibi tó ti ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé kálàáfíà jọba ó ti rí bẹ́ẹ̀ lópin oṣù yìí wàá fò fáyọ̀ ẹ̀tọ́ rẹ tó ń retí yóò dé inú rẹ ó dùn ayọ̀ ló fi wọnú oṣù kẹta ó rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín tòótọ́ jeremiah